الحمد لله رب العالمين الحمد لله الذي جعلنا مسلمين ثم الصلاة والسلام على خير لخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بسان إلى يوم الدين أما بعد أدعوكم الله وبركاته ọba tó ṣe wá ní mùsùlùmí hmm, táìtù ńlá ni ọba ti jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ lálùjẹ́ ní ẹwọ́ àdúgbò fọ́lọ́ntọ́lọ́ ṣe wá mùsùlùmí ìkẹ́ àti ìgbẹ̀kẹ́ ọlọ́ba níbi wa Muhammad sallallahu alayhi wa sallam kọlọ́ba àwọn ará ilé rẹ̀ ń sáábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí ilé ìtúni wá sí wa al-haqqul yaqin èyí tó ṣe pé àwọn tó so nígbàwọ́ rẹ̀ ní kò so ní ìlú Ìṣẹ́yìn ní ilé òǹsílé ọ̀lẹ̀kọ̀ránì òǹsílé wọ́n ní pé ládátá wọn bá rí ń bẹ̀ kọ máa bá òkú ọ̀ràn àwọn àti òkú ọ̀ràn mùsùlùmí lápapọ̀ a sì ń bẹ lọ́hùn kọ́lọ́n bàbá jẹ́ kọ́lákọ́bà ṣàforíjì fáwọn òkú àwọn mùsùlùmí ẹni tí bá ń bẹ nínú ìyanu ọlọ́dàkùnbà amúyakó lé wọn lórí ó bá amúyakó lórí wọn ó àwọn dáwọ́ ìyá ní ẹ̀dó fún wọn ó àwọn tí bá ń bẹ nínú kẹ́ nínú wọn á ọlọ́run dákùnbà wa ṣàlékún kẹ́ náà dákùnjá ní ọlọ́ọ̀bá wọn pẹ̀lú dáadáa hmm, ẹ̀yin ara ẹ̀ tó farabalẹ̀ kẹtùgbọ́ ta tún fẹ́ sọ lónìí èyí ta fẹ́ sọ yìí ọ̀dọ́ ní bá wí o shabab ọ̀tàwùjí ohun àwọn ọ̀dọ́ àti ìpè wọ́n sákèèsí ìlú kí kò ní rọgbọ̀ àwọn ọ̀dọ́ ọ̀bẹ̀ lọ́lá láàáfíà ìlú kí òun sì ní ilé kankankan àwọn ọ̀dọ́ ọ̀bẹ̀ ní ọ̀gbádùn èèyàn ọ̀dọ́ ìdákùnrin gbọ́n tá a fẹ́ sọ báwọn lè lo sábàbí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó lè lo sábàbí fún yín láti jẹ́ pé bá rí tú ìlú wa yìí ṣe orílẹ̀-èdè wa yìí ṣe ìpínlẹ̀ wa yìí ṣe tìlú ní oṣù da ẹ̀yìn ọ̀dọ́ àwọn ogun là ń pè lọ́dọ̀ gan àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé pé ọ̀dọ́ ọjọ́ orí rẹ̀ bẹ́ẹ̀ láti ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sọ́gbọ̀n ọdún nígbà táwọn òbí sọ pé ọ̀dọ́ ó bẹ̀rẹ̀ láti ìgbà téèyàn bá ti bàlágà ọmọ obìnrin lè bàlágà lọ́mọ ọdún mẹ́tàlá ó jẹ́ káwọn ọmọ ọmọ ọdún mẹ́tàlá ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ náà nù tí tí ó fi wọ ọmọ ọgbọ̀n ọdún àti mẹ́fà èyí yòówù tó yọ jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nípò éèjì báyìí hmm, ẹ farabalẹ̀ ọgbọ́n tá a fẹ́ sọ ọlọ́run bọba lékẹ́ ọlá ó lè lo irú wà sí ó lè lo ń sábàbí fún ayé yóò tún fi dáa sí torí pé kò wú ní o kọ́dọ̀ àwùjọ yìí ọba jẹ́ o torí pé tọ́dọ̀ bá dá àwùjọ ọ̀dà tọ́dọ̀ bá bàjẹ́ àwùjọ bàjẹ́ èèyàn hmm, ọ̀dọ́ bó lè mi àti ẹ bá sì wà lásìkò ọ̀dọ́ yìí bó láti tún ọ̀dọ́ wa ṣe a lè rí inú wa tó ṣe pé ìjọ́dọ̀ rẹ̀ ó ṣe ń lò ó kùn díẹ̀ káàtó bó láti ṣàtúnṣe ẹ̀ nínú àwọn kẹta mà sọ ni a lè rí inú wa tó ṣe pé ń lo ọ̀dọ́ rẹ̀ dáadáa bóò ní ó ṣe wá jẹ́ pé ìjọ́dọ̀ rẹ̀ yóò tún lò dáadáa ju bí ṣe ń lò bọ̀ wá tẹ́lẹ̀ lọ ẹ̀yin ìyẹn mi ọ̀dọ́ àrínú àwọn ọ̀dọ́ tí ń gbèlú àrínú àwọn ọ̀dọ́ tí ń gbé oko àrínú àwọn ọ̀dọ́ tí gbé bí ṣe ń lo oko nígbà ọdún ìlú wa ohun tàfẹ́ wí o nípa ọ̀dọ́ rẹ̀ o kò má bàa sí lò àrínú àwọn ọ̀dọ́ èyí tó jóní sí ọwọ́ àrínú àwọn ọ̀dọ́ èyí tí ń kẹ́kọ̀ọ́ yálà ẹ̀kọ́ òwe ni àbẹ́kọ̀ọ́ àrínú àwọn ọ̀dọ́ èyí tó ṣe pé ń farọ́ rẹ̀ ṣòfò tí ò nítumọ̀ iná fi ń ṣe gbọ̀hùn tá a fẹ́ sọ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ má pàtàkì ayé a máa dìtámì bí ayé èèyàn ó sì rí lágbà gbogbo àwa tá a jọ́dọ̀ bó o láti lu ọ̀dọ̀ wa àwa tá a jẹ́ òsàn ọlọ́run tá à ń gbọ́ wa náà ta ìsọ̀dọ̀ bó o lẹ́sẹ̀ ràn án lọ́wọ́ pẹ̀lú àwọn tẹ ẹni tọ́jọ́dọ̀ yìí bó wọn ṣe lo ayé wọn láyé wọn fi lálàáfíà ìwọ tó jọ́dọ̀ tó bẹ̀rẹ̀ látọmọ ọdún mẹ́tàlá lọ sí bí ọmọ ọdún pé ń wọ ogójì ọdún lọ ìwọ làá máa ń báwì Hmm. so ń jọ́sìn fọ́lọ́ sólùjọ́sìn fọ́lọ́ wọn bá lọ́jẹ́ tọba jẹ́ mùsùlùmí hmm, tọ jọ́sìn fọ́lọ́ wọn ó léwu o torí pé awọ́lù mọ́ yóò hásáwò bí ilẹ̀ abdul yahoo kí yá mọ́ sọ́lá tó nǹkan akọ́tán ọkọ̀ béèrè lọ́wọ́ ẹrú jẹ́gbẹ̀dẹ̀ alùkìyàmọ̀ ní irun rẹ o tó tẹ́ ń sin lọ́hun o sin lọ́hun o ń béèrè pé wọ́n ní bùkátà sówó wọ́n ní bùkátà sọ́lá wọ́n ní bùkátà sórí sí ipò à ọlọ́run là á kọ́kọ́ sìn ọlọ́run ọba ànẹ́bí ní pé ọlọ́run ọba gẹ́gẹ́ sọ pé ẹ mọ̀ mí síwájú kẹrẹ tó sìn mí sọ ọmọ lọ́hùn à ní pé ká máa bí ọ pé láàkí lọ́kọ̀ òun náà ni pé ṣé kẹ́límọ́tò tàfíìdì rẹ oògùn onítùmọ̀ Yorùbá àwọn tí ń sóògùn lẹ́mọ́ sọ pé oògùn máa ń sunkò ọlọ́run là máa ń dó tí ò ní bùkátà sí kó sóògùn kẹ́kẹ́ kí lọ fẹ́ fóògùn ṣe àlùjẹ̀nú níbẹ̀ ń gbogbo oògùn gbogbo ẹ̀ làwọn sọ orí rédíò láwa yìí gbogbo oògùn tó jẹ́ pé oògùn pé àgbérò àgbémì ìtajà àti gbogbo ẹ̀ lọ àlùjẹ̀nú níbẹ̀ ń bẹ tó yàtọ̀ sí pé rí ń fọ́ mi ẹ̀yìn ń dùn mí ara ń ro mí kìí sóògùn ilé ńlá ń sọ ṣùgbọ́n oògùn fẹ́ pé mo sáfẹ́ fẹ́ nìkan tàbí oògùn pé mo sáfẹ́ yé túláàsì káyé ọmọ afẹ́ mi tàbí ọjà tèmi ni kí wọ́n máa rà tàbí ọ̀gá mi ọ̀gbọ́dọ̀ rí tẹ́lẹ̀ omi ìrọ̀ mọ́jú tèmi nìkan lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn oògùn táwọn yẹn ń lọ ilé babaláwo lọ ilé alufásí àlùjẹ̀nú níbẹ̀ lábẹ́ rẹ̀ gbogbo ẹnu láìsọ́ fún tọba sì fẹ́ mọ̀ òun náà ni pé tó bá fẹ́ jẹ́ káyè rẹ̀ ọjà lórí ilé ibi wọ́n gbé nǹkan kan lé ọlọ́wọ́ ni pé kò sí kò wí wọ́n lè gbé àdókan lé ọlọ́wọ́ kò wí kò bá fani wí olóhùn tàbí tó wọ́n lè di nǹkan kan òun fún ọ bíi tíra pé wọ́n yá sọ̀rọ̀ sí tàbí tẹ̀sùbá ni wọ́n gbé lé ọlọ́wọ́ ni wọ́n ní pé wọ́n sá dàníyàn pé kò dàníyàn sí nǹkan náà kò wá sọ bẹ́ẹ̀ kò wá sọ sínú àníyàn yẹn pé ìwọ bàbá ìyàbí wọ ìyá rọ́gbọ́ntọ̀ ọmọjọ́ ọ̀la rẹ̀ ó sì fẹ́ tú ọjọ́ ọ̀la tèmi ní bẹ́ẹ̀ kò gbé sí e bó ṣe wá ní òṣè máa ròyìn rẹ̀ tó bá dì kákádì kúkú ọ̀rọ̀ dì kákádì kúkú ní ìròyìn rẹ̀ nígbà tí ó lè sọ nǹkan mẹ́fà yóò lérò pé òun ní ọ̀padà sọpọ́ já ọ̀nà mo ti ìtàwọn yẹn ti ń sìn òun ní bùkátà sí kò sọ ọdọ lé olóògùn òun tó ní bùkátà sí ni pípọ̀ ọ̀gbìn ni e ó jẹ́ olùsìn lọ́hùn ọmọ lọ́hùn kọ̀ bẹ̀ lọ́hùn káàkiri dàrẹ́ ńlá làáfíà kọ mọ̀ pé ìwọ̀n tí tí bá ń da fún ni ọlọ́run ni tó bá kún jẹ́ káàtó ọlọ́run ni ẹ̀yin ọ̀dọ́ hmm, ó ló ti jẹ́ pé àwùjọ wa yìí a mójútó dáadáa ọ̀dọ́ òun náà ni wọ́n rán níṣẹ́ torútorú ọ̀dọ́ ni ó ìwọ ọ̀dọ́ wọ́n fò lè bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní ayé rẹ̀ má jalè ó lè ọ̀dà nínú ìṣẹ̀rí à àsáríkú wọ sáríkọ wà ìdíyàwó máa ọlọ́run bá nípa àwọn tó bá jáde lọ́kùnrin tó jáde lóbìnrin ẹbí ọwọ́ àwọn méjèèjì jẹ́sẹ́ àmìmọ̀ kásàbà nẹ̀ká àlàmìnà lọ ẹ̀sẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n kó lérè nù tọ́rọ́wọ́ lórí lọ́jà ó sì jẹ́ tìjú látọ̀dọ̀ ọlọ́ ọwọ́ àgbélé yẹrẹ ìwọ tó jẹ́ mùsùlùmí ó tún lọ jalè ilé ọtó sí ọ ọ ṣiṣẹ́ iṣẹ́ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ̀ lọ́kọ́ sí ọwọ́ kan ètò tí láàrin tọ́bọ́ ti kàwé débi kúwọ́ náà wọn ò lè rí ọjẹ́ mọ́tò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà kan láàmà sọ pé tọ́ bá kàwé rẹ̀ bàtà yóò dùn kókó kà mọ̀yẹ náà kàwé lónìí tí ò fìwé jẹun iṣẹ́ ọwọ́ ni wọ́n fi ń jẹun àìmọye ní ọkàwé lónìí tó ṣe pé ọ̀kadà ní ń gùn àní wọ́n sáà ní sẹ́kẹ̀ lọ́wọ́ tọrọ má máa tọrọ má bára má bá ara láti ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí ló ṣe pé láti yọ já ni tí ó tu ẹnu yọ gbọ́n ní jùkùjùkùjùkùjùkù ah ọ̀ ń bọ̀ dọ́wọ̀ ẹ̀jẹ̀ lọ díẹ̀díẹ̀ tó gbà láàfin ara rẹ̀ lọ ń gbà lọ yẹn o ẹ̀yin ọ̀dọ́ ẹ jìnà sógógóró múmu ẹ̀yin ọ̀dọ́ ẹ jìnà sọ́tí múmu tí máa ń ba ayé yẹn jẹ́ ni o ìwọ ọ̀dọ́ tó ń wò pọ̀ ọlálàáfíà ọlálàáfíà obìnrin eléyìí kìkì mọ́lẹ̀ obìnrin tọ̀hún kìkì mọ́lẹ̀ ni wọ́n bá tẹ iṣẹ́ ọmọ báyìí kìkì mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ náà nìwọ obìnrin náà wọ́n bá ti ẹran lọ́bì kan báyìí ìgídì ọfà máa hún ìkọ̀ rí ẹni tí ó sá kí ọmọlẹ̀ kan ọ̀fẹ́ lọ́bádé àbí ìdá tó gbowó bẹ̀rẹ̀ ni tán yí ara rẹ̀ ṣe wọ́n bá yí ara rẹ̀ jẹ́ ìyá nìkẹ́ lọ́ jẹ́ lọ́la wọ́n ní ọ̀pọ̀lá bàbá àwọn fẹ́ níyàwó wọ́n tó jọ́dọ̀ sọ fún bàbá rẹ̀ fún níyàwó sọ fún rẹ̀ fún fẹ́ níyàwó kó sì wéyìí dá yé wọ́n mọ̀ sí ìwọ́n tó jóbìn lọ́kọ sọ fún àwọn òbí rẹ̀ ọkọ̀ wú ọ ní wọ́n máa jẹ́ nìkan tó wọ́n máa rìn wọ́n máa wọ́n máa wé talẹ́ntì ń lọ àwọn òbèrè ọmọ nkẹ́kẹ́ ọgbọ̀n ránù ọmọ ayé ara ẹjẹ́ lọ́nu ayé rẹ̀ ń ṣòfò lọ́dí ẹjẹ́ táyé ara rẹ̀ ṣe wọ ọ̀dọ́ kí láti bẹ̀rẹ̀ ṣe ní ayé ara rẹ̀ yìí hmm, ọlọ́run kó ṣàtúnṣe wá o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ń bẹ ọ̀dọ́ ní ń bẹ lórí ìṣesí yìí ó lè bóun gbádùn ní gbọ̀ngàn bóun ìyà lòun jẹ ọdọjọ́ alẹ́ kò tó mọ̀ pé ìbámu ọmọ ṣe é mo ṣe é tán dáa pọ̀ kí ni kìlọ̀ tí ń sọ fún ọ ìwọ tó jóbìnrin tó bàlágà ah, sọ́bàálé rẹ̀ ọjọ́ kan tí ó fẹ́ ọba bàálé rẹ̀ ń bẹ ah, àìmọye yẹn ló ti jábàálé ó tó délé ọkọ àwọn olùmọ́sí sí ó yé wa pé tẹ́ bá ti rẹ́ nìkan tó epo délé ọkọ èlọ́dún kan lọ́dún méjì ọkọ ti ní kẹrù rẹ ìfẹ́ ọmọ kẹmọ̀ kọ́kọ́ rẹ ọ̀bá ń lé ni ẹni ẹlẹ́nìkan ti já lọ ti jábẹ̀ rẹ lọ ẹlòmí bẹ́ẹ̀ bá bí gan yé ni ó tán mọ̀ mọ̀ ìgbésà ti já ah, ayé ààrẹ lọ ń bàjẹ́ yìí ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ní ń pọ́n ayé ààrẹ lọ ń bàjẹ́ yìí yìí òbí náà ẹ sì ń wo àwọn ọmọ yìí rẹ ń wo àwọn ọ̀dọ́ yìí rẹ ẹjẹ́ wọn máa sáré bó ṣe wù wọ́n bí ṣe ń gbọ́ bí ṣe ń lọlé lágbájá ní lọlé làkásìgbè ah ah ah ọjọ́ alẹ́ rẹ̀ ní fi ń ṣeré yìí kó ní ọba ṣe dáa tó kí balẹ̀ rẹ̀ ọwọ́ àbẹ́ kò fi délé ọkọ̀ ah tó wípé àwọn Yorùbá gan máa ń sọ pé ẹ má kẹjú lábẹ́ gbóná ẹ bá kẹjú lábẹ́ gbóná tán yóò gbóyàn lẹ́nu o bẹ́nu bá sì bò ó ò ní lè la bábẹ̀ bá tutù tẹ́ ń kọ́ ẹnu ló ti bóyì kí lọ ń kẹjú sí ó rí pé Yorùbá tó sọ pé wọ́n fi sú ọ wọ́n fi sú ọ ìwọ wọn bá rí nù bàbá délé ọkọ tán ọ máa sọ fọkọ rẹ pé tí òun ti ń fọkàn rẹ gbègbè lé ní lọ ni padà sú gan kí náà fi ra ilé ìmọ̀sí má kẹjú bẹ́ẹ̀ lọ́wọ́n ọba ọkọ alálùbáríkà má kẹjú wọ ọkùnrin bẹ́ẹ̀ lọ́wọ́n ọba ìyàwó olóríire kì í ṣe pé ó he wọ́n títì ọ̀pọ̀lọpọ̀ ìyàwó títì rẹ̀ lómi ìsọdí ìyàwó lónìí tí ń bẹnu ilé rẹ̀ ọwọ́ làwọn ń jà lójoojúmọ́ ẹ̀ṣẹ́ ní májà ọ̀sán ọ̀fẹ́ lọ́nà ìsọ́nà láàáfíà ní ebó ayé ni lásìkò ọ̀dọ́ jẹ́ àsìkò wọ́n tí ìmá ńlá láàáfíà dópin tálàáfíà ọdẹ fún yẹn lásìkò ọdọ́ ẹmọ́ gbọ́dọ̀ yìí jẹ́ ma gbàgbé òpá níbi Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ọ̀dọ́ ìyá máa ṣàwọ̀rì sàdá mo pe ẹ̀yin ọ̀dọ́ mọ́nísítà tán àmínkọ́m ìbá fàdí ẹ̀sẹ̀sẹ̀ wàjì ẹni ọba fẹ́ sí ìyàwó ní yín tó bá sí tí àti sí ìyàwó kọ́lọ̀ fẹ́yàwó ọmọ ọ̀bọ̀ fẹ́ fẹ́yàwó fẹ́yàwó ní sùlọ́kà ni wọ́n máa kí obìnrin mọ́lẹ̀ ó léwu àyè eléyìí ó pàdé àtàyà rẹ̀ àyè eléyìí ó pàdé àtàyà rẹ̀ ọ̀wá lò lówó lọ́wọ́ ó ṣe lówó lọ́wọ́ ó ṣe níláárí tó o bá ń ṣe látàárọ̀ dálẹ́ o lè má rí kójọ o torí pé àmì pé ìran rí tó sì bẹ̀bẹ̀ ẹ̀yin ọ̀dọ́ hmm. bóò láti tún àsìkò ọ̀dọ́ wa ṣe lágbègbè ọtí èyí yìí nínú ibi tí ọtí ti ń tàjù ah! ilẹ̀ yorùbá ìjẹfẹ́ o díyàdíyà hmm. tọ́rọ́bù gbogbo àwọn ọtí ah! ọ̀dọ́ ní mú jù lọ́kùnrin ni lóbìnrin ẹ máa ra ọmọ iléèwé ọmọ gs2 ọmọ gs3 ọmọ ss1 ọtí ló ti fi bá yára rẹ̀ jẹ́ làákàyè tó yẹ kó ní ọtí ti gbá làákàyè o wọ́n sì lé ọkọ̀ ọgbọ́njẹ ọlọ́run bá lọ́wọ́ òun sáà ń pè ní ọtí èyí mọ́kànlẹ̀ èèyàn pé o tí máa ń dọ́kọ́ lè yẹn wí ni o tó bá dáa ní ọlọ́run bá ní ó ti júwe wá sí ọlọ́run bá ní ájínà sí ní yáyá lajé náà mọ́nu ní ọmọ ọmọrò ó sì dákọ̀ àwọn yókùn lọ ní pé fàájì tẹ́lẹ̀ bọ̀ sẹ́rí ọtí àtàwọn yókùn rẹ̀ ẹ jìnà sí éjì sómi náà mọ̀ ní ṣàìtọ́ ẹ̀gbin nínú séèsù ló wà ẹ jìnà sí làálàkùn tó fi lẹ́fọ̀ kẹ́lẹ̀ bá jẹ́ni tí ó jẹ́rì sọ fọtílẹ̀ wọ́tọ̀ ọjọ́dọ̀ ó ń bá yá rẹ̀ jẹ́ lọ díẹ̀ díẹ̀ ni àlẹ́kọ́mọ́rú ó mú lẹ́kọ́ báyìí àlẹ́bí sọ pé ọtí ìyá àbàjẹ́ ni wọ́n ṣe rí bá aláàmú tó kò balùsọ̀ láti wọ́n bá yín náà yà wọ́n àfẹ́rí wáyà ọba yín náà lẹ́yìnlá ẹni yóò tó bá mú ọlọ́run bò ní gbà àwọn rẹ̀ fojúdi ogójì ọjọ́ nígbà wà lódìdí ogójì alẹ́ ọmọ ṣe rí bá àwọ̀ máa tà ẹni ọba mú tó wá kó wàyí àfi bátínì ọtí wá bẹ nínú ọkùnrin rẹ̀ máa tà mẹ́yìn tẹ̀tẹ̀lì jà ikú ẹ̀mọ̀kẹ́ ló kù ọ̀dọ́ ní mutí jù ìwọ ọ̀dọ́ fọ́ tílẹ̀ kí ló fi ṣe àwọn mìíràn sì ń bẹ́lẹ̀ ìyẹn ti tú ọ̀ ìyẹn ti tú ọ̀ ọ̀dọ́ lónìí hmm, ọ̀dọ́ ní máa tún ṣe yahoo wọ́n fẹ́ lówó òjijì iṣẹ́ ṣé wù ú ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ sí ọwọ́ ni wọn ọ̀rọ̀ mọ́ṣẹ́ mọ́ o àwọn kásìn kátà wọn ọ̀rọ̀ mọ́ṣẹ́ àwọn bíríkìlà wọn ọ̀rọ̀ mọ́ṣẹ́ àwọn mẹkáníìkì ọ̀sọ́mọ ọṣẹ́ mọ́ gbogbo ọmọ ṣẹ́nẹ̀ lọ́fẹ́ lówó lọ́wọ́ àwọn télọ̀ ọ̀sọ́mọ ọṣẹ́ mọ́ ó kálùkùn lọ́fẹ́ lówó lọ́wọ́ lọ́fẹ́ ayé ọmọ secondary school tóun náà ti ń gun mọ́tò títí gun mọ́tò 17 million níbo ló ti rí ọba tètò á kó lọ́dọ̀ àwọn òbí ẹ̀tọ́ bọ́ sáà ṣíṣàn àádìsí wọlà harrods ó di ìyàwó plus ni ó ah, ń bá yára ẹjẹ́ lọ nìyẹn wọ́ ọ̀dọ́ táyà ara rẹ̀ ṣe tọ́wà ìfọ́nà tí ẹ máa ń gbà lówó nu àwọn bàbá rẹ̀ ojú sáájú rẹ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ó léwu gbogbo ohun tó yẹ kó lò fún ìsẹ̀mí tó pọ̀ ó lè lò nísẹ̀mí ráńpẹ́ tó sì kú òyìnbó gbogbo àwọn ọmọ yahoo yẹn pé pẹ́ láyé ìyọ́pá pẹ́ jù ó lè má lọ ogójì ọdún lọ pọ̀ mí ní ètò e bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń ṣe fátó abú fún yín gbé ọ̀sẹ̀ tọwọ́ àwọn èbó ni <laughs> má jẹ́ pé wọn ó léwu o owó owó owó owó èpè owó àbámọ̀ kí là ń pè ní owó gẹ̀ mo tá ń pè lówó tá ń pè ní dúkìá àwọn oníkó oníbùkátà sí nǹkan kó ṣe rí iṣẹ́ ó ti tó ìyẹn ni ọ̀tútọ́ ọlọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n owó pọ̀ ẹgbẹ́ rí fún ọmọ ìyàwó ń gbá bí tọba yá wọn máa lọ ná síbi tí wọ́n ná sí wọ́n lè máa dá sí títì àwọn àjẹ̀nú tí wọ́n lòun tó sọ fún ọnù pé ọ gbọ́dọ̀ má náwó ìtàn lónìí owó ló tẹ́ni ó ń sunkún lọ́wọ́ òun sì gbà ó sì fò gbà lọ́wọ́ rẹ̀ ó sínú àkáǹtì ah! nínú àkáǹtì tí ò ní náà tí ò lówó kọ́ ìdí ti nà bó ṣe wù ọ̀pọ̀lọpọ̀ ìwọ obìnrin ìwọ náà máa ní ah ọlọ́dún ṣe kò ń gbé ọmọ ìyàwó tó bá súnmọ́ ní lẹ́ẹ̀kan báyìí olú ẹ lówó ah ọ̀pọ̀lọpọ̀ ń bẹ ìwòsàn wọ́n ń lò sọ́ra sọ́ra kọ̀mọ́ wò pé gbogbo ẹ̀ ló lé tétété yìí lọ́pọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ ló ń rè dí ọjọ́ ọ̀la rẹ̀ lọ ń bàjẹ́ díẹ̀ díẹ̀ ọbọ̀ ọmọ yahoo lọ gbà wọn bá lú ọdáyé kan tó ń wò sù tó bá ti rọ́mọ tó ya tẹ́lẹ̀ pé ọmọ yahoo ti lò ó tó bá ti rọ́mọ kan pé tẹ́lẹ̀ ni ṣe bẹ́ẹ̀ rí písà ń sàjẹ̀gbẹ́ káàkiri ọmọ yahoo ti lò ní ọ̀pọ̀lọpọ̀ wọn owó yìí náà wọ́n wá ọfẹ́ fẹ́ òun náà fẹ́ fẹ́ níwájú mọ́tò lórí mọ́tò tó ṣe pé ń kọ́ lójókòó nu mọ́tò tó tọ́ mọ́tò tí bàbá rẹ̀ ò rírà tí ìyá rẹ̀ ò rírà àwọn bẹ lóko ní ìsan ṣe wàhálà òun ò fẹ́ ṣe wàhálà kẹ́kẹ́ ọba ọmọ yahoo lọ ọmọ yahoo padà báyé ẹ̀jẹ̀ ń tẹ̀ ah wọ́n kún àwùjọ yìí rẹpẹtẹ ni o ìwọ obìnrin lé hmm, ìwọ obìnrin lé abilékọ o ti wà lọ́dọ̀ ọkọ rẹ tẹ́lẹ̀ kí ló tún wá kí kẹjúà aláìní tìjú sókọ̀ kí wọn tó wọn ni wọ́n gbọ́ orí ọlọ́kọ méjì ọkọ rẹ yọ ọkọ rẹ ò tó ọ àfọkọ rẹ gan ọ̀nà ọ̀nà ibi tí ó ti máa rówó fún ọrùn lọ́wọ́ lórí ọpọkọ tì wọ́n ní wàá lọ wo àwọn aṣọ lórí ibú aṣọ kan báyìí tánàbí sọ nípa pé tó wá di kẹyìn ayé àwọn obìnrin kan bẹ́ o àríyá tó ń ká sí àtọ̀ wọ́n wọ́ sọ o ṣùgbọ́n òun ni wọ́n wà ẹ̀tìrí wọn láwùjọ dáwà yìí lónìí ah ẹlọ́lé ẹ̀kọ́ ẹ̀rì wọn rẹpẹtẹ aṣọ ọbú ń bẹ lọ́rùn wọn wọ́n wọ́ sọ o ṣùgbọ́n aṣọ ọbú wọn wọ̀ ẹ máa rí làgolàgo òdí wọn kí lọ́n wá kí ah ń tọ́ ń tọ́ padà tán má lọ́dọ̀ ààrẹ ńlòkulò má lọ́dọ̀ ààrẹ ńlòkulò ọlọ́run bó ṣe dáadáa fẹ́nu kọ̀ọ̀kan wá o gbogbo àwọn tó já wọn ọ̀dọ́ wa tó já wọn ọmọ wa yìí tí wọ́n wà nípò ọ̀dọ́ tí wọ́n bẹ nílé ìwé ẹjẹ́ a máa lọ wò wọ́n ká máa lọ wò wọ́n lóòrèkóòrè ọ̀pọ̀lọpọ̀ ọmọ láàrín lọ ni wọ́n ni wọ́n lọ jẹ́lé ibá fún 2,000 lẹ́yìn ó fún ní 5,000 ẹ̀rí tí ọ̀dà yẹn òbí láàmú ni ẹ̀yọ́ máa gbé àpótí ẹ̀jẹ́ rí kàfáyà mo ti ẹ̀jẹ́ ìyá àṣàjí èdò bí rẹ̀ láàmú ohun ah! tí ọgbọ́n gbé sí ni ó wọ ọ̀yá abúrú ní ìmẹ́ náà ló sì máa sọ pé ah! bí agbẹ̀rin ọdẹ yìí sí òtó ni bọ́ jẹ́ ń bẹ̀rẹ̀ ọlọ́run ti gbé fún ọ mo máa bẹ̀rẹ̀ pé kí ni ó tún nẹwọ́ sábẹ́ rẹ̀ ah! ìyá abú yìí ó fò tọ́ba ayé ọmọ jẹ́ ayé ọmọ padà bàjẹ́ tán padà déwu ohun tí èsì máa parí ọ̀rọ̀ mi èèyàn ọ̀dọ́ lóbìnrin hmm. gbogbo ohun yòówù tó bá kọ́ lẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ lọ́kọ́ ni o kéwú lọmọ ni o wọn ni ọha kò rán ní alhamdulillah ọlọ́lé kéwú kàdájọ kasanẹ́rì ọlọ́run fa àlùbáríkà sí àbọ̀ ọlọ́lé ìwé ọ̀kàwé ọlọ́run ti fún ọlágbára rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ o kọ́ lẹ́kọ̀ọ́ lé ìmọ̀ ọmọ bí yẹn ti máa ń sọ̀rọ̀ ní o ọmọ ajẹ́mí kẹsíwé pé ẹnjọ́ mọ̀rọ̀ sọ lọ́ọ́yà òní mọ èèyàn òní mọ àwọn fámílì ọkọ òní wọn wẹ́kọ̀m wọ́n máa lọ bí ìyá ọkọ rẹ kí lẹ́ jẹ òsínú ẹ̀kọ́ o ìwò bí sọ ń gbọ́ ọkọ náà wọ́n máa bí ìyá ọkọ rẹ kí lọ́ jẹ wọ́n gba agbóhun tí ń bẹ ọkọ rẹ bá níbo tó bá rí ọjẹ ṣùgbọ́n ìyá tó bá lójú ọmọ tó bá lẹ́kọ̀ọ́ yóò gbé oúnjẹ wá yóò sọ ohun tí ń bẹ pé ah ẹ̀dá kan bá wa jẹ bá wa máa lè jẹ ìyá ní ẹ̀sẹ̀ sọ pé àtúnyẹ ah, jẹ́ àmàlà so onírẹ̀sì kan bá mi sí ṣùgbọ́n bí ìyá ọkọ rẹ pé kí ni ọ̀jẹ̀ láì sí ìyá tó bí ọlọ́mọ ọ̀ lẹ́kọ̀ọ́ nù ọmọ obìnrin gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ka àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kí wọ́n mọṣẹ́ léṣe àìmọye obìnrin ọmọṣẹ́ léṣe mọ́ lónìí o kọ̀ máa sọ fọ́ kọ̀ mọ́ ní dáa kọ̀mọ̀ ẹ̀gúsí iṣẹ́ wọ́n pọ̀ bàjẹ́ láwùjọ wa yìí ó ń ranù ní gbogbo wọn lẹ́yìn kan tẹ́ẹ̀dì ilẹ̀ lásán kọkùnrin dùdọ́ pàṣẹ́sì sínú gbogbo ọjọ́ ìyókù olódo ni ẹ̀kọ́ àwọn ọ̀dọ́ yìí ti ń lọ sí wọ́n padà dábí lẹ́kọ́ o wọ́n tó sì jáde lébọ̀ náà ó ti kó ilé ọkọ kan ọ̀bọ ilé ọkọ míì tàbí ọwà ńlé yín ó tún jẹ́ wọ́n fọ́ ọ̀fọ́kọ míì tí wọ́n fi wá ń kí ọmọlẹ̀ mọ́lé yín ah ewu irú ewu lọ wà ó dàbí epo ò tí ì ní làákàyè làákàyè ò tí ì ṣe fún ọkẹ ìwé ọkẹ ń ṣe gbàgìdì lára lásán ọ ò ronú wọn lé ọ lé ọkọ kí ọkọ kẹ lé ọ ó ti dàbí lẹkọ ó ti di adélébọ adélébọ ni ọ ọ wà ń lé àwọn òbí rẹ tó yẹ ọmọ àṣà àgbẹ̀ lójoojúmọ́ pé kọ́lọ́wọ́n bó fún ọlọ́kọ ọkọ alálùbáríkà ó tún múra tó ọ̀ ń lọ àwọn gúnbọ̀ jìgìjìgì ọ̀n bọ̀ wálé orí èkú wọn gbádùn àbí ìyà ní jẹ́ o ìyà lọ ń jẹ́ o ọjẹ́ ronú ọbẹ̀ láwọn bàbá láwọn bójogún ọkọ rẹ fún ìwọ ọkùnrin náà tó gbádùn lọ́wọ́ ọnú ìwọ ní lọ́wẹ̀ nírọ̀lẹ́ ọ̀n sakọ lọ́nu o níyàwó lọ́dọ̀ ọmọ 40 years bàbá lọ gbé ọmọ òun dé ní ọ̀tẹ̀lẹ̀ ọdẹ ló kí mọ́lẹ̀ ló fún ní 20 ló fún ní 200 ló fún 500 òun ló gbádùn ayé àbí ìwọ ọ̀fẹ́ níyàwó lọ́dọ̀ wọ́n dájú pé ò tí wọn ò sì tí ìrẹni jẹ́ ọkọ èèyàn gidi máa ń níyàwó lọ́dọ̀ ni gbìyànjú kó níyàwó lọ́dọ̀ kó o sì bẹ́ lọ́wọ́ ọba ìmọ̀ra tún sàn àlẹ́ ha ànábì sọ pé àdúníyà mọ́tà ilé ayé yìí dùn wọ̀kẹ́rẹ́ mọ́tà ìdúníyà ìmọ̀ra tún sàn àlẹ́ ha ṣùgbọ́n gbádùn ilé ayé yìí obìnrin ni bẹ́ẹ̀ lọ́wọ́ obìnrin láti máa sáyé jagunjagun lọ́wọ́ alọ́ ọ̀fọ́ bàtà àbọ̀ pọ́líṣì bàtà ìyọ́nà ọba jáde lọ́mọ a máa ń kì lọ́wọ́ lọ́ba lọ́wọ́ lè kọ́ àwọn ọkùnrin gidi ọjọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fọ́ wá wọn tó gbádùn ládùúgbò ọgbẹ́ ẹ̀dàkùn ìwọ̀ wọ́yàwó wọ́n bọ̀ wọ́yàwó tó gbádùn lọ́wọ́ lọ́wọ́ ọ̀ta tí ó lè máa dání oúnjẹ fún tó gbé ẹjọ́ máa bímọ gidi ẹjọ́ máa bímọ rẹ̀ ìwọ ọ̀dọ́ hmm, tó lè pọ̀ yàrá àdúgbò ọgbádùn yàrá ilé ọgbádùn jìjìjì lọ́ máa gbórin ọ̀hún sí ìkìkìkì ó dàbí pé ọmọ ohun tó kàn ó tọba mọ ohun tó kàn ní gbogbo ohun tó ń gbọ́ ní ìwúlò lọ fẹ́ gbọ́ mẹ́ nígbà tí ó tẹ̀ tó wá sí ìwọ̀n dẹ̀ bá ní wọ́n fẹ́ ya olórin ọmọ olórin máa ń bẹnu ọmọ gidi ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọbú ó padà dígbó àjẹ̀nú àwọn ṣàìtọ́nù sọ́ọ̀dì nǹkan lónìí ni àwọn ọmọ ọbú wọ́n máa ń kọrin tí ọwọ́ ọmọ gidi bí olórin àwọn ọbú ni wọ́n máa ń fẹ́ àwọn gbogbo orun ni ọmọ ọbú ni máa ń gbá bọ́ọ̀lù kí ọmọ tí ò gbélé tí ò gbogbo ẹ̀ òun ni wọ́n máa tẹ́ra wọn òpé bọ́yá ọmọ kẹ́ńbẹ́ ọmọ gidi kẹ́ńbẹ́ bí ọmọ agbá bọ́ọ̀lù bọ́ọ̀lù kí ni wọ́n ń gbé bẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́n bá pé kọ́lọ́wọ́n bó fún ọ ní fọkànbalẹ̀ kọ́lọ́wọ́n bó fún ọ ní iṣẹ́ alálùbáríkà kò sí ọmọ àṣẹ bísíǹnẹ̀ tó lálàáfíà tó pé lọ́ba ṣe bísíǹnẹ̀ báyìí tí ó já sówó alhamdulillah tí wọ́n ní wọn lálàáfíà tó ní ayọ̀ ọkàn kọ́ lọ́wọ́n bá àwọn ni wọ́n máa padà sí àwọn ipò èyí tí ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà ń bọ ìbò ń bọ̀ díẹ̀dẹ̀ẹ́dẹ́ o má jẹ́ wọ́n sin ọ lóòwò ọ̀dọ́ má wọ́n gbádàlẹ̀ ọlọ́wọ́ lọ́wọ́ máa wá hẹ́mọ̀ káàkiri àdúgbò ọlọ́lọ́mọ tí wọ́n ní ọjẹ́ lọ́la onímọ́tò yìí ẹ kí àfáwà òdèrè sàídì òdèrè tí wọ́n gba òwúwa sílẹ̀ ọlọ́run bàbá lẹ́kẹ́ yọba sí dáadáa fún yóò ọmọdé ní yọba dàí lágbà lè sàídì òyìn ní jóná o ọlọ́run bó jẹ́ kọ́ máa lọ síwájú ní àkúlù kọ́ ní àádá asẹ́fúnlá àlè wà lákùnwà lè sáà lè mùsùlùmí